قلب سليم السلام عليكم ورحمة الله وبركاته دعوتكم الله مبارك الله مبارك فلانا شرطتي أما دعوتكم ومن يتوقع دي فلانا مبارك شرطنا òun náà ti pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí náà ọlọ́run mọ́sí tí ó ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run ọlọ́run kó pa wá ní ẹni tí máa jẹ́ mùsùlùmí ní ọlọ́run ọba tó gbé wa dìde lẹ́nu tí ó jẹ́ mùsùlùmí ọlọ́run lé sí ajẹ́rẹ́ ẹni àlùjáńdà pẹ̀lú sábàbí ìsìláàmù. Orí aláìkejì ti àdémọ́dúgbẹ́rẹ̀ òun náà ni pé ọlọ́run ọba ó fi ọwọ́ kan balẹ̀ ní agbègbè wa èyí tí a wà yìí tí ọlọ́run ọba kó sàrẹ́kó ìmọ̀kànbalẹ̀ sí agbègbè yìí gbogbo ààyè èyí tó jẹ́ pé kò sí ìfọ̀kànbalẹ̀ ńbẹ̀ tí ọlọ́run bá kó bá wa fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wá gbà náà orí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ọlọ́run bá fún wa ní àlàáfíà ọlọ́run tó sàlékún àlàáfíà ara ìfọ̀kàn wa. àwọn tí ò ní àlàáfíà àpọ̀lọpọ̀ fún wa ní àlàáfíà gbogbo àwọn ìtọ́lọ́wọ́ bá ṣe fún wa tó kù adúpẹ́ rẹ̀ fún ọlọ́wọ́ ọba ìrọ̀lá ọba àkóṣe orin náà ní ìkàtí àfihàn ìrọ̀ náà mọ́ṣe ní ìkàtí àfihàn ìrọ̀ náà àbẹ̀lọ́wọ́n fún ìbára wa sọ̀rọ̀ ní àsìkò tí a wà yìí Ọlọ́run kó sọ́jú àmì fún èmi tí máa máa bá wa sọ́. Àgbọ́jú ọ̀rọ̀ náà tọ́lọ́run kó fún ẹbì kọ̀ọ̀kan wa. Àtẹ̀mí àti ní ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ náà kó jọrọ ṣe wá ní àǹfààní. Ọlọ́run kó jẹ́ kárí ẹ̀sìn àwọn ìgbàlódé ọlọ́run bàrí ìṣẹ̀lẹ̀ fún máa pé gbogbo kan tí máa ń bá ìtàn ìyàjẹ́ ọlọ́run ti fi ọwọ́ inú ẹ̀sán wa. Làkọ́wọ́lá màmá àkọ́gbàtà ìlà ìlà àlejò àbúrú. Ẹ̀sìnrì wa ìsí àṣẹ lánàá. Ó bẹ̀rẹ̀ láti àyà mẹ́fì sẹ́gùn ní tẹ̀síìrì àṣẹ lánàá. ọ̀rọ̀ tí ó wà nínú ẹ̀rìn òun náà ni ọlọ́run dájú kó lé wa ń bẹ̀rẹ̀ pé àwọn ọmọ ìràkú ọ̀rẹ́ ìsọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀m wọ́n ń sọ fún bàbá wọn pé ìwọ bàbá wa báwo àwọn forí jẹ́ ẹ̀ṣẹ̀ wa látọ̀dọ̀ ọlọ́run wọ́n forí ní ẹ̀ṣẹ̀ wa fún wa látọ̀nà ọlọ́run nítorí pé a mà wípé a ti jẹ́ni tó mọ̀ nígbà jẹ́sẹ̀. Yàkúùbù àríṣọ́lágbà sàrám òwà sọ wípé ń bá yín wá àforí ní ẹ̀ṣẹ̀ yìí lọ́dọ̀ ọlọ́run ọba mi nítorí pé ọlọ́run ọba mi ọ̀run ọba aláforíjì ni ọba onígbèmí lẹ́yìn wọ́n gbà náà àwọn tọ́rọ ìfún àwọn pé yàkúùbù àti gbogbo ẹbí ẹ̀ pàtàyẹ́yá wọ́n wá gbéra láti máa la sílẹ̀ nítorọ̀ nítorí wípé Yúsùfù ìfà ìpìwọ̀n wá sí ilẹ̀ nítorọ̀ gbogbo wọn pátá ẹ̀yà ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí sára ìfún wa pé ìgbà tí wọ́n wọ ọ̀dọ̀ Yúsùfù ó pa òbí rẹ̀ méjèèjì bàbá àti ìyá rẹ̀ ó pa wọn méjì ó fi wá sí ọ̀dọ̀ ìgbàgbà. Lẹ́yìn ìgbà tí wọ́n ti wà lọ́dọ̀ Yusuf, Yusuf wá sọ fún wa wípé inú Mísírọ̀ ẹ̀mà kúwọ inú ilẹ̀ Mísírọ̀. Lẹ́yìn tó jẹ́ wípé ọkàn yóò máa balẹ̀. Òní sí ìjà ìyàkàkà fún mi máa lágbára ọlọ́run lẹ́yìn wá gbà náà Yusuf nígbà tí wọ́n tọ́jọ́ rẹ̀ ó gbé òbí rẹ̀ méjèèjì bàbá àtìyá rẹ̀ ó gbé wọn sí orí àga ọlá àga ọlá ó gbé wọn sórí ọ̀gá pé ní wà kọ́ ní ìlú ẹ̀kọ́ ní ní àmọ́ ní ẹgbẹ́ wà kọ́ńtò láhú ìjọba gbogbo wọn wọ́n sì wójú rẹ̀ lẹ́nu tó forí balẹ̀ fún gbogbo wọn wójú rẹ̀ lẹ́ni tí ó forí balẹ̀ fún ìjọba. Wọ́n káyà ìyá ìrọ̀sọ̀ ọlọ́run àtọ̀ lónìí. Wọ́n ka ááyà yìí wọ́n kà fún wa, ábẹ̀rẹ̀ sí ìwọ̀n náà lọ́pọ̀ ìlú tí a gbé ní àná. Náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفع أبويه على العرش وقروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم يرى سورة يوسف آية 1 from the

ìta àfihànkọ́ dájú àga àwọn tó kù lọ òun láàrin kẹ́límọ́tò rọ́bà á. sọ omi ìfẹ́ àga inú ọ̀gá ju àwọn tó kù lọ. wọ́n náà wá ti mọ̀ pé àga tó bá ti jáde ọ̀la ní máa ga ju àwọn tó bá kù lọ. sọ̀rọ̀ lọ́kàn bẹ́ẹ̀ òun náà ni wípé Yusuf wá gbé wọn sórí àjọ ọ̀la náà wà kọ́ọ̀lù lábúrú ìgbẹ̀rẹ̀ àwọn sọ fún wa wípé lánàá wípé gbogbo wa wá owó lulẹ̀ fún kò sí bàbá Yusuf àti màmá Yusuf ìgbẹ́ ló jẹ́ bá fi fìdí ẹ̀ mọ́lẹ̀ fún wa ní àná àwọn àfá wa tí wọ́n gbàgbọ́ wà nílẹ̀ ìgbé kan máa sọ bẹ́ẹ̀ òjú wípé wọ́n tọ́kọ́ jẹ́ pé àlá tí Yúsùfù lá ó ti dìde sí ara wọn mo lọ sọ fún alánà wípé àlá yìí ṣe dandan ní pé kó ṣe dìde sí ara wọn àti mẹ́rin wọn pọ́n láti sọ ní kò. tó lọ́tara bẹ́ẹ̀ àwọn àfáàwà tí wọ́n sọ wípé wáwù sí mẹ́lẹ̀ bẹ̀rẹ̀ wáwù ní ìtàkì àtọ́mọ́gbẹ́sì ilẹ̀ àkọ́kọ́ ní ìtàkì tó náà ní àkọ́kọ́ lẹ́wù náà ìgbàtà bá tó rẹ́rìn láti wọn sọ wípé ní olùkó ní ìtàkì ìkọ́ra yóò bá àwọn àdàmú wa ní gbogbo bàtí àbàtì wá rí wáwù ah, Èèmá yìí fi lo tẹ̀síìlì rẹ̀ ìpele kọ́kọ́ ni pé kó yìí fi lo tẹ̀síìlì lé ìṣẹ̀lẹ̀ yẹn ó tó tẹ̀lé ra wọn ìgbẹ́sẹ̀ tẹ̀síìlì ni. Ṣé ọ̀dọ́ wa kọ́ sọ wípé wọ́n kọ́kọ́ wo ilẹ̀ náà? Lẹ́yìn wa gbà náà, wọ́n jẹ́ wa gbé àwọn òbí ìsòrí àga olóṣù kan látara máa pé má tó bẹ́ẹ̀ máa ìjọ ọbẹ̀ tí aláyọ ti ní ìrìnlẹ̀ ara wọn. Ẹ̀rọ ìjọba ìṣe kankan ni pé kí nǹkan ṣe ìjọ ara wọn. Lẹ́nu ọgbà náà, lọ kò tún lè rọrùn fún wa láti lè fi rọrùn yẹn ní àlùwáwú àríyá kò lè rọrùn fún wa láti fi fẹ́

ààrùn ti ń ṣẹlẹ̀ nígbà tó ń gbé wọn sórí àga òun náà ní pé kí ní ọ̀rọ̀ gbogbo àrùn ìyàn Àwọn ìgbẹ́ àárín tó bá ń lẹ́sẹ̀ mú kan bí ọ̀rọ̀ bá ní pé yóò ti ṣẹlẹ̀ nígbà náà pé àwọn ọmọ èdò lè sí pẹ̀lú mẹ́gbà lórí àjá lọ́pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ lọ́lọ́pẹ̀lú ọ̀rẹ́. Wọ́n náà ní pé ní aṣẹ́mímọ̀ kan rí náà bá aṣẹ́mímọ̀ kan jẹ́rọ̀ arúgbẹ̀lẹ́bì lọ sí ìgbà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé ló ń ṣẹlẹ̀ ẹ̀pọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀bí ẹ̀mí lẹ́jọ́ lẹ́jọ́ bí ní ọrọ̀ ìwà tó ṣẹlẹ̀ gan wọ́n rọ̀ ṣẹlẹ̀ wọ́n lẹ́jọ́ bí ní ọrọ̀ اللهم تقوم الفتح مسلمين ولنقل القلوب بالمسجد الأعراض في شرعات mọ̀hálìkìrá ìṣàkóso ẹ wọ mọ́sára sí àrọ́mù ẹ sì fárú tàbí kí ẹnu ọjọ́ kí ní o ẹ̀ẹ́gẹ̀ rùpọ̀ lé wà wọ́n bẹ̀ fún ọmọ fáwọn ó lè ọmọ wọn bẹ̀ o ìwọ̀n tó fáwọn àti kó tó mú ìrọ̀ ìrọ̀ pé lẹ́gbà tí ìbílẹ̀ kẹ parí sí àyà á lè Ìkẹ́sọ̀tọ̀ wà ní bí ìwà gọ́ọ̀rù láhú sún ìjàdà. Àtọ̀fún wa, lẹ́ẹ̀kọ́ mẹ́ta mọ́ túnmọ̀ ẹ̀kọ̀ ọ̀tà mẹ́túnmọ̀ lọ́mẹ́ àwọn àtọ́ àjẹ́kọ́ yọ àwọn ìṣẹ́ rọrùn ká ní pé kí jẹ́ wípé ọwá ní káwàá jọ yí wọ́n tẹ̀ fún ọmọ rẹ̀ bá ń gbọ́nà orí kẹrẹ̀ fọ́mọ rẹ̀. Wọ́n ń bẹ́. Kò fẹ́ ti bẹ́. Sọ̀rọ̀ ní bẹ́ kí ni o, ní dídá àkókò fi ju Yusuf lọ ìṣe jẹ́. Àwọn àtọ́ àwa ní pé Dẹ́fà yọrí lọ Yusuf. Báwo ni Yusuf ti fẹ́ lọ́dún? Bá àkìlí ń wà dìrì. Ẹ̀ẹ́dọ́ nílà àkàrí Yusuf, tí mo bá rẹ̀ ti nílà àkàrí Yusuf ẹgbẹ́ gíga lọ́lẹ́sì Yusuf lè àjẹ́ ìjọba àbú tí bàbá rẹ̀ wá fún ìkàrẹ̀ sí. Tó sì tàbí pé máa àṣà àbìkọ́ bí i ti òkun sí ìwé láàyè. Tó wọ́n tẹ́ bá máa ń jó lọ, bàbá òun ló bí òun àpẹ́lẹ̀ tó bàbá rẹ̀ lè fẹ́ yẹ́yẹ́. Ọ̀rùn ni bàbá mi ló pa ẹ̀ sí ó tún pẹ̀jọ́ wọn. Bàbá rẹ̀ ó mẹ́ta, bàbá òun ó ní màá. Bàbá òun máa gba ẹ̀sìn, bàbá òun máa gba owó ẹ̀ bàbá mi fún wọn nínú fún wà dáadé ọlọ́run ọmọdé ń ṣe bí ló lọ ẹgbẹ́ náà àti àti wọn tábọ̀ àkàtì wọn wọ́n ń ṣe bí ló wọn máa ń fojú balẹ̀ fẹ́ tó bá jẹ́ lọ́lá ọ̀wọ́ á jẹ́ nínú ìgbàlẹ̀ ìgbẹ́ gẹ́gẹ́ tí wọ́n lọ sí bàbá àwọn ọmọ tó sùn sí nínú ọ̀nà àjù ọmọ ìgbà ẹ̀sìn rẹ̀ pé jù bá ń lọ sọ látara bẹ́ẹ̀. Ìyẹn náà ni pé wà kọ́ gbogbo lákùnrin Ìjọba kúrò bẹ́ẹ̀ni pé àwọn òbí rẹ̀ méjèèjì ìwé ẹ̀rọ àti ìtàlàmílẹ̀ ìfún ọmọ dáadáa. Olóòtú ọ̀rọ̀ ni bí iṣẹ́ ńlá ni, ọ̀rọ̀ wà tó fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ kó fún wa gbọ́yé. Torí pé àlàyé dábẹ́ sàlàyé fún wa ó ṣe pàtàkì nínú ó ṣe pàtàkì já àlàyé tí a fẹ́ ṣàlàyé ó jẹ́ àlàyé kan ìtọ́jẹ́ ilé ó ṣe pàtàkì òun náà ní pé wà kọ́ rú láwú ọlọ́wọ́ bá ní gbogbo wọn wọ́n wá wó olùlẹ̀ jẹ́ mẹ́tò kọ́ rọ̀ ìmáàlà tẹ́kọ̀ọ́ sí wọn wó olùlẹ̀ lẹ́ni tí a ń wọ́n jẹ́ ṣùgbọ́n wọ́n wá forí balẹ̀ wọ́n forí balẹ̀ náà fún ìrọ̀ òṣò fún lóṣù gbọ̀njú kí ọba kí ọ ọ̀lọ́ba lóṣù ọ̀rọ̀ nítorí balẹ̀ fún yàn àti káfẹ́ tó yàn ó ṣe pàtàkì nínú káà yanjú ẹ̀ dáadáa. Alákọ̀ọ́kọ́ ọ̀nà ní pé ìmọ̀ àgbàkọ́kọ́ ẹ̀kọ́ ojú kọ́kọ́ yìí wà dáadáa ìjọba wọ́n ìgbàmẹ́ sáàtì. Kẹ́rì ìmọ̀ ó ní ìdíkẹ́ ní ọmọ dáadáa. Ọ̀dọ̀ ní pé òǹkà fíà ọ̀tọ̀ ni nígbó ìmọ̀ rẹ̀ ó mà dáadáa. Nígbà èèyàn gbọ́dọ̀ gbìyànjú tẹ́lẹ̀ onírin iṣẹ́ ìgbà náà jẹ́ pé èèyàn máa ń ní irinṣẹ́ náà fi máa ń gba ìmọ̀. Tẹ́lẹ̀ wá ní irinṣẹ́ náà fi máa ń gba ìmọ̀ tó kà wọ́n pé tí a tó ń kà ó bó ti kọ́ wọn gbogbo ayé láàmú. Lọ́kọ́ ń ọmọ àdáyé láàmú. Torí pé bí àdáǹkà yìí, oríṣiríṣi ọ̀la rẹ̀ bí àwọn èèyàn ti máa ń gbọ́ nǹkan ní inú àwọn kan sí àǹkà. Náà bá fi nínú iṣẹ́ láti lè fi ṣàlàyé àwọn ọ̀dà àtàrà ilé ní ìgbà arábìnrin kan wà lára ẹni tó fi kéde o tó fo oníbalẹ̀ arábì aláyẹ ábìtẹ̀ arábì wáwù ábìtẹ̀ ìjọba ẹ̀rọ sọ̀rọ̀ náà mo sọ̀rọ̀ náà pẹ̀lú pé wáwù lórí ìjẹ̀ sí mo fẹ́ lọ ra àlá ábìtẹ̀ pé nígbà ábìtẹ̀ wọn. ṣùgbọ́n ló jẹ́ pé àwọn afá wa tó wà ló ń pè wọ́n ní alimọ̀ àtìkú nà gbogbo àwọn afá tó yẹ lọ́mọdé gbèsè wọ́n àwọn àbá wa yìí àlùmọ̀ àti ìkúrò. Tọ́lẹ́ bí lo àwọn máa ṣe tẹ̀lé kí ikú wa ta kí. Wọ́n á wo ọ̀rọ̀ yẹn dáadáa, wọ́n á wo jinlẹ̀ jinlẹ̀. Wọ́n wò pé tí ìgbẹ́ bá ń sọ ní ṣé bẹ́ẹ̀ lórí àgbẹ̀bọ̀ lórí. Sọ àbá àwọn ọmọ wò dáadáa. Pẹ̀lú jẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bí wa ti máa fẹ́ sako, nǹkan tẹ́sí bá sọ, Láàárín ọ̀rọ̀ ọmọ aláàmọ̀ tátá bẹ́ẹ̀ kan náà yóò kọ sínú sí à. Àyọ́mọ̀ dáadáa náà yóò kọ sínú sí à. Èmi ò dàgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí mi. Iná ìjẹ́lú mi ni wọ́n rẹ̀ mí bẹ́ ara wọn sọ bá mọ̀ láwá yíká ẹgbẹ́ orílẹ̀-èdè fún Ádámọ̀. Bọ́lá ní ọ̀gbẹ́ náà rẹ̀ Ádámọ̀. Ìwọ́ wọn Ọmọ mẹ́rin àgbọ́dọ̀ ọmọ àti ìtorí balẹ̀ ni wọ́n ń sọ, ìtorí balẹ̀ wọ́n ń sọ, wọ́n ọ̀tọ̀rọ̀ pé kí àwọn òforí balẹ̀ àtẹ̀bá ìlú àwọn àlọ́ ìrẹ́lẹ̀ ní àtẹ̀bá ìtàlẹ̀. Olúorí balẹ̀ máa ń sọ náà, lọ́kẹ́rì ẹwà, ẹ̀lọ́mẹ́rin ẹwà, ìjọba ìgbàgbọ́lẹ̀ rẹ̀ ní ìjọba ìgbàgbọ́lẹ̀ rẹ̀ Ọ̀rọ̀dára mẹ́rin ní àkàwò ojú pé ojú lásù, àwọn orílẹ̀ ọ̀rọ̀ fún ìkàlẹ̀ ni wọ́n ń sọ. Ìbọ̀wá lè ní wá wà ní wá sọ wípé àà ẹ̀mọ́tẹ̀, ẹ̀mọ́tẹ̀, ẹ̀mọ́tẹ̀ ìpínlẹ̀ ìgbọ̀nà ní wà ìkànnà tó. Láàrín láti ní wípé títẹ̀ náà ń dá ní ọjọ́ báyìí, ọjọ́ báyìí. Kí ni ó kú rẹ̀ pẹ̀lú àwọn ọjọ́ àwọn wọ́wọ́ ẹlẹ́jẹ̀ láì orí kó rẹ̀ jùlọ. Gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀gbàgbẹ́. Gbogbo ẹ̀jẹ̀ gbàgbẹ́. Ọ̀dàlọ́ ọ̀yẹ̀ tó ráyé tó lọ sí ráyé jẹ́ ìgbà rẹ̀. Ọ̀dọ́rọ̀ jù máa rẹ̀. Ọ̀rọ̀ sílẹ̀ rí rẹ̀, ẹ̀rẹ̀ àjọ́mọ̀ta láti máa bàbá tẹ́ mú wá wáyé àkàdà. Lọ ọmọ pé, òṣìṣẹ́ ìjọba ọlọ́ni ẹ̀ tó lábàá rẹ̀ ẹ̀kọ́ jáde tó lẹ́sìn ẹ̀. Ọ̀dà gbé bí lọ́wọ́, ọ̀tọ̀ mẹ́rin

ọ̀nà tó kọ́ ọmọ pé kí níbi ọ̀dà ọwá òfin ìkọ̀sọ̀mọ́tọ̀ bẹ́ẹ̀ jáde kọ́kọ́ mọ̀ pé kọ́ ọ̀dà àwọn ìkọ̀sọ̀mọ́tọ̀ bẹ́ẹ̀ jáde ọ̀dà yóò nà ló wọ́n mọ̀ bójú máa bèèrè ayé rẹ̀ gbé kọ́ ọ̀dọ́ ń gbé ní àṣà àwọn ọmọ rẹ̀ ẹ̀dọ́ lọ́gbẹ́ àṣà wa. àjọ pàtàkì rẹ̀ ni ọwá lórí kan ọwá ní kíni ọ ọwá ní ìkànnì àwọn àdó owó súnmọ́ bí ọwá bá mi lọ́kàn ìta.

Ọ̀fún lójú ẹ̀jẹ̀ ni, tó bá ní ọkùn tó ń sọwọ́ lẹ́jọ́ lọ́nà ẹjọ́ ìwọ̀n náà ni ẹ̀hà. Tó wá lẹ́nu òbí ní gẹ̀gẹ̀ ọba àmàlẹ̀. Báyọ̀ rí, ní àjá ìdí ìdọ́lá ní pé ẹjọ́ bá kí ọlọ́dọ̀ ti rẹ̀ jẹ́ tó wá tó bá ti gẹ̀gẹ̀ ọ̀gá ara ẹ̀kẹ̀kẹ̀gẹ̀ ní ìjọba agbọ́nà ọ̀pọ̀ ara pẹ̀lú ẹgbẹ́ àwọn ṣe ìyẹ̀ńtọ́ ní sí alójìdé ọjọ́ mẹ́lẹ́ àbí ẹ̀bí ẹ̀mí ọjọ́ abẹ́rẹ̀ òun nílò òfin nílò kókó bàbá ọ̀gbà ìjọ tó wà lẹ́lẹ̀ ẹ̀lẹ́bí nílò kókó jọra lọ jẹ́ nǹkan tó tún náà tó ká mọ́ ní sùúrù láti mọ́ sọ bẹ́ẹ̀ sì lọ bẹ́ẹ̀ sì ń sàlàyé nǹkan wọ́n tó ọ̀dọ́ ibẹ̀ ọ̀lẹ́bí àmẹ́ ìtẹ́ni wọ́n lè lọ́jọ́ pé àǹfààní láti ọ̀dọ́ ibẹ̀ kò ní ẹ̀dọ́ ìjọba àwọn ilé púpọ̀ àtàrà ikú àtàrà ikú máa jẹ́ látọ̀rọ̀ àbílíbà ń gbàná ẹkú náà àtàrà wọn ẹmọ́ pé jáde ágbé náà ọ̀rọ̀ ní àwọn ẹ̀sẹ̀lẹ́ pàtàwà rẹ̀ ọ̀rẹ́ padà bá pẹ̀lú ọ̀pá dáńtẹ́lẹ́ ẹ̀tí wà tó ti bá tàwọn ẹ̀tí wà tó ti sàgbàtà tó bá bá irú eré ìṣẹ̀lẹ̀ gbọ́dọ̀ àwọn òyìnbó ló bá dé kò sí wàhálà kẹjọ mẹ́fẹ́ máa bẹ̀ ọba ọba ọba ọ̀rọ̀ ìdílé rọ̀ káàbọ̀ ẹni ọba lọ́dọ̀ ọ̀dùnmá ọba ọ̀rọ̀ ìdílé rọ̀ ó dé nílé wa ẹjọ́ lẹ̀ tapọ̀ lọ́jọ́ láti bí lọ wà ní káàmọ́ ní sùúrù Ìjọba ọ̀rẹ́ sọ̀rọ̀ ní fún wa, alákọ̀ọ́kọ́ wọn náà ní àṣùtù. Ìkan alákọ̀ọ́kọ́ lákọ́kọ́ fẹ́ sàlàyé. Ẹ̀yìn àti máa rí máa àdáta ìṣú ìdí àgbàmì. Tọ̀kẹ́ máa alákọ̀ọ́kọ́ yẹn àṣùtù. Àṣùtù yìí Eh, àwọn àfáà wa ní ìkẹ̀kàn tí ó máa ń ṣe àwọn àfáà wa wọ́n ní ìkẹ̀kàn tí ó máa ń ṣe wọ́n wá sọ wípé tí wọ́n ti mú ìkẹ̀kàn wá wọ́n sọ wípé àṣùjúlù yóò dúkà sọ̀rọ̀ ìdí tí àwọn àfáà wa ni wọ́n wà ní pé ní lúgọ̀ nínú èdè dandan kí ní ìtumọ̀ sájàdà tọ́wọ́ tí wọ́n á yá wọ́n àjẹkù òun èdè pé nínú ìṣẹ̀lẹ̀ àjẹjẹ kí ní ìtumọ̀ sájàdà ìdí problem kọ́kọ́ ìkọ́kọ́ wọn nínú sí àkọ́kọ́ nìyẹn náà. Àwọn kan sọ pé ìtumọ̀ sáyàdà òun náà ni ọ̀dọ̀ à ọ̀tẹ̀ níta. Ṣàdáwù lára ó yẹ pẹ̀lú ara rẹ̀ pé ìtumọ̀ sáyàdà nìyẹn. Ìtumọ̀ sáyàdà nìyẹn. Ìtumọ̀ sáyàdà nínú lúgà jẹjẹ kí ìtumọ̀ sáyàdà ó borí sẹ́lẹ̀. Sẹ́ni kan tún àrà lọ ọ̀yẹ̀pẹ̀rẹ̀ táwọn ọmọ yẹpẹ̀rẹ̀ yìí. So if you look at the consultant government, do I know? So ẹgbẹ́ tó lọ pé káàdì ọ̀dà ó jẹ nígbà fún ọ̀sọ́kọ̀ọ́sẹ́. Kọ́ lọ àní pé So if you look at the consultant kankan ṣé bá bẹ́ẹ̀ tí máa ṣàjàrà jẹ́ máa ń gbé nínú

ìforíkẹlẹ̀ ìforíkẹlẹ̀ ń jẹ́ ó foríkẹlẹ̀ òǹtagẹ̀dà onáà ní nínú kíni o onáà ní nínú nínú ṣẹ́dù yẹ́rọ bí jẹ́pẹ́ àwọn afẹ́wà tó ń bàrẹ̀ máa ní pé àwọn màláìkà fún orí balẹ̀ fún ádámù àwọn ni àmọ́bọ̀rí ah, balẹ̀ àmọ́bọ̀rí ah, balẹ̀ wọ́n tẹ̀lé

ẹ máa bàbá àwọn ẹ̀ka àwọn pẹ̀lú ẹ̀yìn ọ̀sà tó ń pààyàn ní ọ̀rẹ́ lọ́sàkó ọlọ́ta tó sákọ̀ ohun làwọn ẹ̀rọ àwọn ọlọ́run wọn wo olùdè àwọn bàbá àyíká nínú àyà mi ní sákòtà kọ́ra ọlọ́run wọn ẹ̀ka tó lọ sáájú ọlọ́run wọn ẹ̀ka tó lọ fún oríṣiríṣi pé àwọn bàbá tẹ́ wọ́n forí kalẹ̀ àbúkò tẹ́ kí ni ọ̀rọ̀ àbúkò wọ́n forí kalẹ̀ ẹ̀rẹ́ ni tẹ́lẹ̀ ọmú jágbọ́n èèyàn ìwájú èèyàn báyìí àwọn wájú èèyàn tẹ́lẹ̀ ọjọ́ kí ni ọkọ̀ ti lẹ́lẹ̀ òní wọ́n tẹ́ kò sí èrò síbẹ̀ ẹ̀fọ́ àwọn ọ̀tẹ́ nígbà ìyẹn mú kù sáájú ọ̀dọ̀ òfin túmọ̀ sí èèyàn fẹ́ nígbà sáájú ọ̀dọ̀ òfin àwọn lọ́gbẹ̀ẹ́ ló gbà pé kọ́nà à ìwọ́n fi kọ́nà àwọn ìtumọ̀ rẹ̀ ó forí tẹ̀lẹ̀ mẹ́rin ṣùgbọ́n tá a bá mú nǹkan kan wá tá a bá mú nǹkan kan wá sọ nípa tá a mú nǹkan yẹn wá tá a bá wá lò nígbà yìí tá a bá bẹ́ẹ̀ lo ságàdà fún pé ó ọ́n mú oṣèlú nìkan tá a bá rí pé ó ọ́n mú ní àbójẹ́jú nìkan níbẹ̀ yẹn ìyẹn kò ní máa àbíkí ní ẹ̀ ó jẹ́rí ẹ̀ ó ti fi àlìmáàlá àlìmọ̀jà àbí àlórí máàlá kí lọ àti ìfúnná. Ẹgbẹ́ bá bẹ̀rẹ̀ wá rí, wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ sájáda àti ìlú. Làákàyè ń gbé nínú oṣù lórí kòrò. Sábẹ́ ló bá ní ó lórí kòrò. Máa ní làákàyè lọ lórí kòrò. Ṣé orí làákàyè lọ lórí kòrò? Máa ní àti ọmọ ẹgbẹ́ lẹ́yìn Tọ́bárẹ̀ àkíkíyà àríkílẹ̀ máàrẹ̀ mẹ̀já fi eré lọ́wọ́ lóríkẹ́ tí àwọn olórí kọlò rí pẹ́kẹ́ ìrọ̀jọ́ ìgbà ẹ̀gbà ọ̀rẹ́ olórí kọlò ní ọkọ̀ọ̀kù tẹ́ ọmọkù lórí kọlò. Ẹ ara gbogbo ẹwà ní ìjẹ̀ tí ó bára ìyẹn ń pè ní àlùmọ́ọ́nù tí lọ àlùmọ̀jà ìgbà ayá olùyẹ̀mọ̀ tẹ́wọ́n ní pé sájà làtúmọ̀ ọ̀dọ̀ à tó ń gbé túmọ̀ ọ̀dọ̀ à kí wọ́n ti bẹ̀rẹ̀ o ayá mi tó pẹ̀lẹ̀ gbọ́ra ní ìjọba kí wọ́n ti bẹ̀rẹ̀ ní wọn ayá mi tó ní yá mi lẹ́yìn òtúmọ̀ sí ó kà fún wa ní ìṣòro ayá kan náà fún wa ní ìṣòro tí a kò fi ṣàlàyé fún wa. Èyí tí àwọn akẹ́lẹ́ tó fi kù díẹ̀ ta ṣàlàyé fún wa. Sọ àyà tí wọ́n máa ń níka nínú àlùkòránì tẹ̀lé ìwọ̀n ìṣọ́ọ̀tún hajj. Àyà èyí sọ́ọ́rọ́tún hajj. Àyà èyí wọ́n máa ń níka nínú àlùkòránì tẹ̀lé ìwọ̀n ìṣọ́ọ̀tún hajj. آية ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والجبال والشجر والدواب الضاب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء. الله سبحانه وتعالى tí ohun òmò jẹ́ ẹni tí ó mọ̀ ní wọ́n láti máa jẹ́ ọ̀há mo ti máa jẹ́ ọ̀rọ̀ tí a yẹ sí ìlú lábẹ́rẹ́ máa fi sọ̀rọ̀ àwọn àti Ọlọ́run ọba, ó ń fọrí balẹ̀ fún ọlọ́run máa ń fi sàmàwà gbogbo àwọn nǹkan tí ń bẹ ní sọ́mà ọgbọ̀n ìbàlẹ̀ fún ọlọ́run wà máa ń pìlẹ̀ áńdì gbogbo nǹkan pátá yẹ́yẹ́ tí ń bẹ ní orí ilẹ̀ ọgbọ̀n ìbàlẹ̀ fọ́lọ́ Gbogbo alábẹ́ kí lọ wọ́n kò ìbàlẹ̀ fọ́lọ́. ṣáàmùsù òun ń borí balẹ̀ fọ́lọ́run ìjọba tó ń tẹ́lẹ̀ fún ìgbà ìwà wà wọ́n ṣọ́ọ̀sù òun dé kí o ó ń borí balẹ̀ fún ọlọ́run lára ìjọba tó ń dáwọn àpá àwọn ìtọ́ ọ̀láàrin tó wá òun àà bọ́ọ̀ lòun ti fẹ́ tó ń balẹ̀ fọ́lọ́run òun dáhùn yọ Ṣé ẹ bá bẹ̀rẹ̀ ní tẹ̀sí ìjọba lè mú sọ fún wa nígbà tó ń sọ̀rọ̀ àgbàjá. Kí nǹkan bá ti ní ká á lókù pẹ̀lú ọlọ́run. Mọ́tò ẹ̀kọ́ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ àgbàjá àgbàjá. Ẹni jẹ́ forí balẹ̀ ń lọ fẹ́ forí balẹ̀ fún òkú ìjẹ́. Tọ́gbà máa dọ̀ wípé ara kò forí fún mi. Ẹ̀bọ́lọ́mọ bá ti ń kọ̀ dúró olóṣùmọ̀ sí ń fẹ́ bí wọ́n ti lọ sí àjọ ń bọ̀ lọ́wọ́ bá lọ́n darí wọn tó ń tàbà fọ́dáńtọ̀ ìdàpọ̀ lọ́wọ́ bá pé òun ìtumọ̀ fún oníbàálẹ̀ ni. Àtúbẹ̀ bẹ́ẹ̀ rárá. Ṣekọ́rọ̀ ọ̀gá tó ń di nǹkan ìyàwó jẹ́ kí lọ, òun ló túmọ̀ rẹ̀ ní pé kí lọ, òun jẹ́ kí lọ, ó ń bọ́ níbàlẹ̀ fún. Tó kẹ́ ìjọba ń sùn náà. Ṣé ẹgbẹ́ òòrùn àjọba ah, ló forí balẹ̀ rẹ̀? Ìgbé ìtumọ̀ forí balẹ̀ ní pé ó sọ̀rẹ̀ náà. Báwẹ́ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Ìrẹsẹ̀ ní abala bọ̀nà ọlọ́run abala nǹkan míì. Kò sí èyí ti bẹ̀rẹ̀ ó ti máa lo gbẹ̀gá sí kí sábàlá ọ̀dọ́ sí lọ. Ọdún sọ́wọ́. Ibi tí pọ́pẹ́ẹ̀mù gbà tó ti wọlé nìyẹn. Àbáwọn ọdún pé ara tó jẹ́ tó ti ronú nígbà náà nìyẹn ìgbé àpò ìforíbalẹ̀. Bẹ́ẹ̀ ni ní akẹ́kọ̀ọ́ àti ẹ̀sùn ìforíbalẹ̀ Ìgbàjọ́ dá ọ̀rọ̀ jọ fọ́nù forí balẹ̀ ní ọwọ́ àkà. Nǹkan máa ń gba àwọn tí wọ́n kù ìsàmì wọn tó ní wàhálà nìyẹn. Wọ́n gbọ́ jẹ́ lágbá wa kọjá ọlọ́ọ̀bá rẹ̀ lẹ́nu gbé kalẹ̀ rẹ̀. Báwọn sọ abá ti gbọ́ ilé pọ́npọ́ jù bẹ́ẹ̀ lọ. Ọba bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀. Ìyẹn gbọ́ ẹ̀mẹ́kàlẹ̀ ọ̀wà ìrìn ṣe ní ilá àwùjá bírú bí ẹ̀mù. Ó sì gẹ́gẹ́ tó wọ́n ti wọ́n àlá. Wàrá ẹni tí lọ ẹni òní tọ́ ìmọ̀ ní ìlú ẹgbẹ́ tó ń jẹ́ fún ìmọ̀ tọ́. Kí ó máa jàmá rẹ̀ fún? Ẹni tó ń ṣe nǹkan tó mọ́ ìpọ̀ nípa rẹ̀ fún àwọn ọmọ ọmọ ẹgbẹ́ pàdé bọ́ọ̀lù ẹgbẹ́ tó ń borí balẹ̀. Lọ́ọ̀bà ni wọ́n ti borí balẹ̀ ó tún ẹ̀rọ náà Sọ́sọ̀rọ̀sọ̀rọ̀ ní òun fò ní balẹ̀, òṣùpá ń fò ní balẹ̀, wọ́n rí láàrin àwọn ìràwọ̀ ń fò ní balẹ̀, wọ́n rí sí láàrin àwọn òkú wọ́n fò ní balẹ̀, wọ́n rí ṣájá. Ẹgbẹ̀rẹ̀ àwọn ojú wọ́n fò ní balẹ̀, wọ́n rí ṣáwá. Ọjọ́ fún àwọn ìjábà náà fò ní balẹ̀ fún ọmọ ọjọ́ wàkàtí olóòrùn nínà nínú àti àwọn kan tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan nínú àwọn ènìyàn àwọn yóò fún ìsàlẹ̀ ìforíbalẹ̀ ìrìn sọ̀kánà mi ìforíbalẹ̀ sọ̀kánà mi ní ọ ìwọ̀wẹ̀ ẹwọ́n wọ́n fi ọdún nínú ọ wọ́n á fi ẹ̀mí ẹ̀rọ ìrìn náà Wọ̀kẹ̀ sí ìrìnkù sẹ́pẹ́ tí wọ́n rí ọlọ bá àwọn àwájú rẹ̀ abẹ́gbani wáyé wọ̀kẹ̀ sí irú akọ. Káàkiri pé àwọn tó pọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ń yíyà lọ́dọ̀ ọlọ́run ọba. Káláwọn náà ti ní wọ́n ń borí balẹ̀ fún ọlọ́run. Ìgbẹ́ kó jẹ́ nìyẹn. Tọ́bárà ọ̀dọ́pọ̀ ẹ̀ borí balẹ̀ fọ́nà bóòlù àwọn kèbè yóò gbà á Ọ̀dọ̀kọ̀dọ̀ pé òwe tó máa ń tó máa ń forí ba àti òwe tó máa ń lẹ́lẹ́ forí ba lè fún ọlọ́run. Tí a bá mú áámù wá, nínú áámù tá a mú wá yẹn, a sọ pé àlá áámù àlùmọ̀sù. Ṣùgbọ́n àwọn èèyàn kan gbé nínú àwọn èèyàn tí mo forí ba ìfọlọ́run. Ọjọ́ pé wọ́n tó wá sí dáhùn àbá àwọn ọ̀dọ́gbọ́n máa fẹ́ ni ní ìsìn àbí àbí òun dájú lọ́tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ tó fọ́lọ́ Ẹgbẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ ìgbìyànjú ọ̀rọ̀ ìwọ̀n kò ní. Tòwà ìrọ̀gbẹ̀ wà wílẹ̀ ìgbìyànjú àti àwọn tí wọ́n ṣe àkókò àríkò gbígba ayẹyẹ wọn. Èbèrí ni wọ́n. Sábábẹ́ tún máa fún ìtàlẹ̀ fún wa, a ní gbé ọ̀rọ̀ nígbà nǹkan ìṣúrò kan. Ẹgbẹ́ mi láì sọ nígbà láì gbé ipò lè kó lè di agbára ọlọ́run, ọlọ́run ní ń darí ní wọn ní ń jọmọ́ ìwọ̀n ẹgbẹ́ báyìí. Ìjà tí wọ́n ti ní o ìforíbalẹ̀ tó ti. Kò lè tún àforíbalẹ̀ sí lọ. Ó ti lọ bí ká fi wọ́ọ̀rẹ́ ní ìsìn àti ìyà tó abẹ́rẹ́ bá a ti ní ìsìn

Bẹ́ẹ̀ wọ́n tàn án, mo rò pé mo ti yanjú àwọn ìjú ìbáwò. Ìjú ìgbà nínú ìjàdán lọ wàṣẹ́ ní àwọn ìyàtọ̀ sí ra wọn. Kí bẹ́ẹ̀ ọjọ́ nínú mo fi wájú orí ó ti nínú ilẹ̀ nílẹ̀. Sábà ní túnbẹ̀ ní kọ́ lọ́ra ọ̀tẹ̀ nígbà ọwà ọ̀gbùn. Bẹ́ẹ̀ ni máa ká ní ààrẹ ní ọ̀rọ̀ àyára lòdì. Àyára lòdì. Ọ̀pẹ́lẹ̀ ọmọ kílẹ̀ pẹ̀lú ìka alákọ̀ọ́kọ́ tàbọ́lọ̀ kọ̀ọ̀kan mú dání òun sí. Tó ìfẹ́lẹ̀ kejì, ọ̀rọ̀ tuntun làwọn àbọ̀ ọ̀tún ìfẹ́lẹ̀ sí àpòjẹ́. Òkè ṣé wọ́n ti dúdú wá nìyí àwọn àfáà wa wọ́n wá ń ṣàlàyé fún wa wípé àṣùdù ìforíkalẹ̀ ọ̀nà méjì ló pín sí àṣùdù ìforíkalẹ̀ ọ̀nà méjì ló pín sí ìkáwà àṣùdù até lá. é التكريم فسجود التعظيم سجود التكريم قلنا في علاقة Ẹlẹ́ ìgbìyànjú ni sùjúdù ní ìbára. Látọ́ká ìfẹ́ ìfẹ́. Ìlú wà láti é jẹ́lẹ̀ wọ́n ni àwọn tí sùjúdù zọ́nà lè sùjúdù kẹfẹ́ yìí, àti náà sùjúdù lẹ́rẹ̀ ìgbìyànjú. Bẹ́ẹ̀ يدعى بالبيوت الله سجود العبادة عند جوانا من التكريم والتعليم ولا من يبقى فلا أنا من سجود العبادة عند التكريم والتعليم فلبنا سجود العبادة هو بيوتنا تكريم وتكريم وتعليم Tó bá wọ́n ti bẹ́ẹ̀. Tùtù bẹ̀rẹ̀ ń dá dúró pé ìbáàdà ni ó, ó máa ń jẹ́ kí ló àjẹ̀kù ní ní bí lọ. Káwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ ti pé tùdúrú kí lọ bẹ́ẹ̀rì ní ìgbà. Ìgbàlẹ́ kí ló tùtù mẹ́rin ọ̀nà tó pẹ̀lú kí ló kò ní ìbáàdà nínú. Tùdúrú tó pẹ̀lú kí ló kò ní àkọ́jẹ́ gásùwẹ̀ yẹn, tùdúrú káwà kọ́ ní ìbáàdà nínú. Tùdúrú káwà ẹ̀kẹ̀dínú wà tààrí ṣùgbọ́n kan àlèkè bá rà pẹ̀lú bá ti pín ẹgbẹ́ ọlọ́gbẹ́ náà kárí láwọn sáwọn ṣe ọ̀rọ̀ kọ́ bá sọ ọ́lẹ́ dáadáa. Tẹ́sí dúdú bá rọ̀ àníkà ìyẹn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ alára ní tẹ́sí dúdú ìbáradà tí kò ní ta àmì tí kò ní tẹ̀kù. Ṣùgbọ́n ìbáradà tẹ̀sí dúdú kí ni ọ yóò jẹ́ òun ìbára òun ìsọ̀rọ̀ lè nínú ọ ló lè jẹ́ òjò àti olè bàbá òjò àti olè jẹ́ ìbára tí ò lè bàbá àjọ̀dọ̀ sí ìlú ìbára tàbí afẹ́ṣe fún afẹ́ṣe fọ́nà ọ̀gbọ́dọ̀ máa ń tẹ̀sì ní kíra wọ́n tẹ́ra bí wọ́n tuntun kẹ́sì ní tuntun kẹ́rin ìbára

Yẹ́pù ìbára wà ní. Ilé òní lọ, ìbẹ̀rẹ̀ ló jẹ́ ìbára. Àà ìjọ kọjá lọ́rùn. Nígbà mí wà ní ó wá ní mítà àbí ìwòní. Irú ti Ádámà yẹn kó tẹ̀lé mọ́ nínú. Ọ̀rọ̀ bá àlàyé ìfẹ́ ń sílẹ̀ náà ẹ̀kọ́ ní nínú ẹgbẹ́ ìṣẹ́ náà. Ọ̀rọ̀ máa nínú. Wọ́n lọ fẹ́ mú kálá lẹ́gbẹ̀ẹ́ yìí. Ẹgbẹ́ méjì ni òǹtọ́ wá gbé orí lọ ilẹ̀ Ètò àbẹ̀bẹ̀ àbí nǹkan kó sí lójú. Tó o gbé orí bọnú omi, ọkọ̀ orí balẹ̀ sínú orí rẹ̀ o, nínú omi. Ṣé kìí dúkùú rẹ̀ ń òkú? Òdí èyí ti rà tọ́. Mọ̀rọ̀kùn kílẹ̀ sára yìí dùn. Tọ́ nǹkan ṣe yẹn, ṣùgbọ́n kí ni ọ gẹ̀ẹ́rẹ́ àwọn ìkẹ́jẹ́ ìbára ìkẹ́jẹ́ jẹ́rù ìbára ìbẹ̀rẹ̀ ìkẹ́ yìí àwọn ẹ̀wọ̀ ìjúwòrò jẹ́rù ìjẹ́ lọ ìbára ọlọ́pàá àjọjọ́ sí lọ́wọ́ àwọn ọmọ ìlú jẹ́rù ìbára àwọn ẹ̀dì kọ́pẹ̀ lọ́wọ́ ó máa jẹ́ sí ìtàtàǹtà ìdí àwọn wàhálà yẹn ti ń tẹ̀lé ẹ̀rọ àwọn àwọn ìtàkùn fún wa ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ wá pé òkàfíà ní òkàfíà tó òjẹ́wò dáadáa tó wọ́n lọ́wọ́ òkàfíà ní ẹgbẹ́ dáadáa dájọ́ ń ká àwọn àgbà àwọn àgbà ìwà lókù ìwọ́n mẹ́jọ bá orí jẹ́ ti lọ́dọ̀ rẹ̀ kó o fi mọ̀ tẹ́lá wà fún ọ̀sán orí jẹ́ ti lọ́dọ̀ rẹ̀ kó o fi mọ̀ tẹ́lá wà fún ọ̀sán náà àgbàrí ọ̀rọ̀ sùjú lábọ́ sọ̀rọ̀ yìí ó pù ọ̀rọ̀ lẹ́tà tó jẹ́ láàmù láàmù tó wà wájú yẹn ó lọ́rọ̀ lọ́dọ̀ ayíkú náà nàlá ìgbà òsùjú dúró lè

ìtumọ̀ àti láàmù ní sọ ọbẹ̀ láti fi sí ìrànsókè ní láàmù kàkà ní ìlú lágbára tó jẹ́ pé o ò lè sọ láàmù láti sọ ní ìlú ọ̀hún yẹn ní èdè lágbára ìtumọ̀ tó lọ́bẹ̀ láti fi sí ìrànsókè ní ìlú láàmù ní lágbára. bẹ́ẹ̀ ni wọ́n náà wà ń bára ní sí láàmù àti láàmù ní lọ́mà lọ́wọ́ lọ ipé ògbé tí àwọn kà àwọn pẹ́lẹ̀ kan mú kò gbọ́rọ̀ lẹ́yọ. Nígbà rẹ̀ ó ní ìmọ̀ ẹ̀ ó pé nígbà rẹ̀ bá ń pé olóbìnú lọ́sọ̀ pé kí ni kẹ́mí jẹ̀rẹ̀ kan mẹ́sì. Wọ́n bẹ̀rẹ̀ pé ó tún wá fún wá gbà mú làákà ìrẹ̀ sí ìṣẹ́ láwọn yẹn sọ. Ṣébọ́ ń kọ́kọ́ pé làákà ẹ̀ lọ bí tí wọ́n kà ń tọ́lẹ̀ yẹn. Sọ́dọ̀kọ̀ra bẹ́ẹ̀ láǹkọ wá kàn wá ní ìdí láàmù mẹ́ta ni ọlọ́kàn wá ní ìdí. Àwọn ìbáṣà wáyé láàmù ọ̀rọ̀. Láàmùsá olókàn wọn ni. Alákọ̀ọ́kọ́ láàmùsá. Ẹlẹ́ẹ̀kejì ni láàmù ìmáná ìlà. Láàmù tí wọ́n ti lo ìmáná ìlà. Àti láàmù àti ìsìnkọ̀. Láàmù ìsìnkọ̀ àti ìsìnkọ̀. Kó nígbà yá àwọn ọmọ náà láwọn alákọ̀ọ́kọ́ tọ̀rọ̀ pé láàmù sàárì kí wọ́n pè láàmù sàárì nítorí ló jẹ́ nítorí ló jẹ́ nítorí olápẹ̀lẹ̀ láàmù sàárì sọ̀rọ̀ àríwíṣẹ́lá ó ṣe kí ní ẹ nítorí ẹ̀rí ẹ̀ rẹ̀rẹ̀ àríwíṣẹ́lẹ̀ ágìlì wà lórí ágìlì ẹ̀kọ́ rẹ̀ ó ṣe nítorí ilẹ̀ nítorí kí ni ó nítorí ẹni ẹlẹ́bíṣẹ́ Láàkẹta ní ìkànnìyàn, àwọn oúnjẹ ìdílé ohun tó ń jẹ tọ̀bá tọ̀ àmà ìdáka. Mo tó ń jẹ ni nítorí o nítorí ìrìn torí ẹ̀kọ́ ìdílé o òṣìṣẹ́. Ṣùgbọ́n ìlà èdè sọ̀nláyédú lè ní káàkiri. Sọ̀nláyédú lè ní káàkiri. Yẹn tó dídó lè kí òun lọ sí ìlà kàhàbà ìlà ńlá ìyá sí mo kí mo lọ sí ti sáìdì àádà. Ìsì kan kò ní pé Alẹ̀hámùdú lèlá. Bẹ́ẹ̀ta la bẹ́ẹ̀ Alẹ̀hámùdú lèlá. Ọpẹ́ ẹni tó lẹ́jọ́ sí ọpẹ́ nìkan ní kíni ohun ẹni tó lẹ́jọ́ sí ọpẹ́ orí kíni ọ̀rọ̀ ìjọba ìjọba máa ní sí kọ́ọ̀pù ọlọ́run ìjọba máa ní sí kọ́ọ̀pù ànàjáàkú ìlọ tí ní mo ṣiṣẹ́ ìdí ànàjáàkú ìlọ tí ní mo ṣiṣẹ́ àṣeyọrí àwọn tí ń lẹ́tọ̀ọ́ sí nìkan kí ló àwọn tó bá gbìyànjú ẹ̀rọ rẹ̀ láwọn ní sí kọ́ọ̀pù ọlọ́run ìjọba máa ní sí ẹni tí wà ọmọ pẹ́pẹ́ kan káwàjúwá ẹgbàjúwá bí i ọ̀dọ́ bí ádámà ẹ̀rọ àbáwọn àdáwọn sọ̀rọ̀ ádámà àwọn tó borí kalẹ̀ ní àwọn alẹ́ ọ̀fẹ́ ojú gbogbo ní àwọn sáwọn tó sọ wípé kẹrẹ yóò láàbùsọ wà lẹ́ ìlàun ẹ̀kọ́ orí kan lẹ̀ kó jẹ́ Àwọn ìgbà ni ẹgbẹ́ ìgbà rẹ̀ sí ilé lọ. Lọ́nà ara rẹ̀ sí aláwọ̀ jẹ́ kí ìgbà rẹ̀ kẹwọ́n ní gínà. Ẹwà borí balẹ̀ fún èdè ọ̀rọ̀. Nàáfà àwọn ìwọ̀kùnrin. Ojú ẹ̀rí. Ìsinmi ojú ẹ̀rí rẹ̀. Àwọn kan tó lọ sí ìyá ló túnmọ̀ sí. Ádámọ̀ òní tí nǹkan kò sí irọ́ ìgbẹ́ ọ̀kadà ní pàtẹ́gbẹ́ àwa náà fún ara wa à ń kírò sí síbúlà ó jẹ́ ìgbẹ́gbẹ́ ọ̀rọ̀dé òkírò sí síbúlà kàábà làdójú kọ́ bàtà ń kírò sí tàbí dàbà làdójú kọ́ bàtà ń kírò sí kàábà lójú ọ̀dà lórí wà kàábà yẹn kàábà làforí kẹlẹ̀ lọ́sọ́nà rẹ̀ ìdọ́gbà yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ lórí kí lọ́wọ́ òun ló ní ìrọwà òun ló ní ìjọsí yẹn báwọn báwọn náà máa ti lọ rẹ̀ lórí ọ̀rọ̀ ara jẹun ìgbé ká má dùgbọ́ láàmù nílọ ìsìnkà òjé ìjẹ ká má dùgbọ́ láàmù ìsìnkà ká dùgbà ìdíjú yọ ẹ̀rẹ̀ Ìgbà tó pọ̀ ní ọ̀rọ̀ Ádámà. Tọ́bá tún gbàgbé ẹ̀fọ́rí balẹ̀ tí Ádámà gẹ̀gẹ́ mo fẹ́ kó ní forí balẹ̀ yìí. Nítorí wípé mo fẹ́ kẹ́ ẹgbẹ́ Ádámà tóbi. Èyí tí mo ní tóbi náà ni mo gbé tóbi fún ara wọn fẹ́ wọ́n pè ní láti pé ẹgbẹ́ Ádámà tóbi. Ẹgbẹ́ balẹ̀ bí. Wọ́n tó láti rẹ̀. Òjẹ́ mi jìlá ẹgbẹ́ tóbi tóbi. Lọ́pọ̀ tí tó mi ẹ̀yìn tí màfẹ́ kọ̀ọ̀kọ̀ rọ̀ mi tó tí tó mi tẹ̀lé kí ló máa ń kẹ́ ẹ̀jú fún ilé ìgbé pẹ̀lú wípé ọlọ́run bá ṣàkóso máa rẹ̀. Lẹ́nu jẹ́ kí àwọn bá sọ ilé. Àwọn ọmọ rẹ̀ lómi lómi lómi lómi ìforíkalẹ̀ àbíká fún àdúgbò yẹn. Torí pé kí ló ìforíkalẹ̀ bí ó ti ìbádà. Ìbádà ni. Torí ẹgbẹ́ bá ń ṣe ìbádà ní ìbílísù ìṣèjì ní òun tó ya pọ̀ ọlọ́wọ́ pẹ̀lú ẹ̀. nítorí ọgbọ́ ọlọ́wọ́ bá pẹ̀lú kí ni ọ pẹ̀lú ẹ̀. àfẹ́ni látọ̀dọ̀ ọlọ́run máa ìtàkùn ọlọ́run oríṣẹ́ ìwòsè ìkẹta lẹ́yìn ọba ti jẹ́ ẹgbẹ́ nínú ọ̀rọ̀. táwọn Ọlọ́run bá tó ní títọ́ tó ní ẹgbẹ́ tó tún pẹ̀lú orí kalẹ̀. Àṣẹ ẹ̀rọ ni Ádámọ̀ wà kẹ́lẹ̀ Ádámọ̀ wà yàpọ̀ lọ́mà pẹ̀lẹ́. Ẹ̀sìn ní ìbílí tó wá kẹ́lẹ̀ ní ìwà ní ọmọ ìṣọ̀rọ̀ yàpọ̀ lọ́mà pẹ̀lẹ́. Tó sọ̀rọ̀ bí àbílí tó bẹ̀rù pẹ̀lú àlàámà ní wọn. Tòbẹ́ ọlọ́dún kọ́kọ́ sí aláìní àbílí tó bẹ̀rù pẹ̀lú ẹ̀. Láàbà wà lórí ẹ̀.

láàmù tààmì wọ́n ní ọ̀rọ̀ ní gbogbo ní ẹ̀wọ́ lọ́lẹ̀ ẹlẹ́jẹ́ ẹ̀fọ́rí balẹ̀ gbogbo wá wó lọ́lẹ̀ ẹlẹ́jẹ́ wọ́n forí balẹ̀ nítorí Yúsùfù tó gbé ọlọ́run sọ fún Yúsùfù náà wò wọ́n kò ní kẹlẹ̀ fún bílò ọlọ́run wọ́n bá Yúsùfù dùpẹ́ tọ́lọ́ Wọ́n bá Yúsùfù tẹ̀lé ẹlẹ́gbẹ̀ẹ́ aláwọ̀ darí lọ tó wọ́n bá yí ṣùgbọ́n ló fẹ́ fún wọn àkọ́rù yàgò ìlọ ẹ̀rọ ìjọba ìpàdé ọlọ́pàá wọn láti ní gbogbo ìgbà tí ibi ìgbìlísù àtàwọn màláìkà ọlọ́pàá wọn láti ní ẹ̀yà ọ̀nà ibi àwọn náà kò wípé láàmì ọ̀jẹ̀ láàmù tààrí nítorí ta ni o

Láàrín ẹlẹ́gbẹ̀ẹ́ kan ní láàrín títí kan. Wọ́n kò ń balẹ̀. Ìwọ̀n lọ lẹ́tọ̀ọ́ sí nínú ìbò oníbalẹ̀. Ìbò oníbalẹ̀ tó bá lẹ́tọ̀ọ́ ẹ̀ kì í wá dé títí ní ohun àádá. Ó wá jẹ́ wípé wọ́n fi fẹ́ Yusuf. Wọ́n tún pẹ̀lú ẹ̀ka ìdí àtàrà àwọn tẹ̀sẹ̀ níwájú tó kílẹ̀ gbàmà yìí pẹ̀lú lẹ́gbẹ̀ta òun ló ti nínú o. tó bá gbà jẹ́ pé wọ́n wá ń ṣe ní kẹ̀yìí àti wọn ti fún ẹni ṣùkú ni ẹni ló tún ìbò ìkàlẹ̀ làwọn sáwọn sọ yìí pé yóò máa jẹ́ pé nínú ṣẹ́ríù ìdí wa. wọn náà bú yẹ̀mí kí ni ó ìforí balẹ̀. kí èyí ti jẹ́ pé wọ́n gbà wípé jẹ́ ìbáradà wọ́n gbà ìgbẹ́sẹ̀ lójú lọ wọ́n gbà àwọn òṣè nílò mo ò ṣe ìbáadà nínú iṣẹ́ ríhùn ti ti wá ọwọ́ adìsí ni ọ̀nà ọlọ́gbà jùlọ nínú iṣẹ́ ìtì wá ọwọ́ adìsí ni ọwọ́ adìsí nínú iṣẹ́ ìtì wá báwọn ló ti máa ń di èèmọ̀ nínú àdìsọ gbajúmọ̀ ni sọ àwọn sọ̀rọ̀ǹtà méjì òun náà ni àdìsí rẹ̀ ṣẹlẹ̀ sí alákọ̀ọ́kọ́ òun náà ni mohamed olùsàlà ẹni kejì òun náà ni kéyìsù olùsàlà ẹni kejì ní pé wọ́n ayé tó olùsàlà. sọ àwọn méjèèjì yìí Alákọ̀ọ́kọ́ ẹni alákọ̀ọ́kọ́ wọ́n ń gún ìjábá ìgbóngbó sílẹ̀ ṣọ́ọ̀mù. Wọ́n ń gún ìjábá ìgbóngbó sílẹ̀ ṣọ́ọ̀mù. Ó wá bẹ́bẹ̀. Ìgbà tó dé báyìí, ó kà forí bàì bá nìyí. Ó mú orí ẹ̀rọ bí yọ ó fi lélẹ̀ ah! Kí lélẹ̀? Ìwà màhádà kí lélẹ̀? Ah, ó ní mo dé mo sì bá wọn tó ń forí balẹ̀ báwọn ọlọ́lọ́lọ́lá wọn wọ́n ń forí balẹ̀. Pẹ̀lú pé báwọn bá sọ pé ìforí balẹ̀ yẹn ti wà káwọn ọ̀gá sí kí ni ọ̀rọ̀ ìbáradà. Ọ̀gá sí ìbáradà àwọn ọ̀gá sí pé ẹ̀rọ ìjọ́rọ̀ lákàwọn forí balẹ̀ mú, wọ́n forí lélẹ̀ mú. Ìnáwó á ní pẹ̀lú ẹ̀ ní ìlú pé á ah, ọ̀wọ́rẹ́ ẹ̀jẹ̀ aláìláàrin ọmọ ẹ̀jẹ̀ báyìí fún òkú àlẹ́bí àlẹ́bí wọ́n ti bẹ̀rẹ̀. Tí wọ́n fẹ́ parí nǹkan lábẹ́ kókó tí wọ́n ti wọ́n ti kàn. Sọ ìyẹ̀rọ àfẹ́kì obìnrin òun ni ìbápa láti kọ́ máa fún ìbàlẹ̀ sí ní kọ̀ọ̀kan. Tòbí kéèkì náà àtẹlẹ̀ sí kéèkì náà ṣá. Àjọ ìrùn, àjọ lára bí ẹni ojú òṣù ní ìyèméjì ìgbẹ́ tàbí ti ìgbọ̀n máa yá ní bókẹ́ ọjọ́ àjọ́rọ̀ inú máa yá gbogbo àwọn afọ́ ìjọba ní ìlú àlàáfíà. Ìjọba ń tún àbújá bí òyìn kéjì tó sà. Òun jẹ́ láti írọ̀ ló gbé ìrètí ẹ̀ṣán. Írọ̀ ló gbé. Ọwọ́ ń gbà. Ah, òun bá wọn èèyàn ẹ̀jẹ̀ tó ti lọ, wọ́n ń forí balẹ̀. Nípa ìjàmbá náà, wọ́n ti kí ni wọ́n ń forí balẹ̀ àwọn kan tó kẹjẹ́ àwọn ọlọ́lá nínú wọn lásánà lọ́pọ̀ nípa mẹ́kún ẹgbẹ́ sọ ọ̀rẹ́ wa ò pé àkóṣọ́ ah, ọlọ́run bá bẹ̀rẹ̀ jẹ́ lórílẹ̀-èdè tẹ́lẹ̀ yìí wọ́n máa bó nípa mẹ́kún tó wọ́n lọ́dọ̀ àwọn ọmọ ìkòkò ìgbà ìgbà mẹ́kún ọkà ní àwọn bí ọ̀rọ̀ sí yẹra ọ̀rọ̀ ìwọ̀n lọ́lẹ́kọ̀ọ́ ebi ọba kú tó bá kọjá ti sàárè mi tó máa forí balẹ̀ fún mi onílà ọmọ mi ẹ̀gbọ́n ìṣubú ẹ̀gbọ́n ìṣubú. Ebi kí ni o kí ni ó ní ìdí wọn náà lébi kí ni o ṣe kú ni wọ́n tẹ́kọ̀ọ́ lọ́wọ́. Sọ ìjà ẹ̀gbọ́n ló ṣe kí ni o yóò di ìdí wọn. Ìjọba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìṣẹ́ láti ọmọ tó látara bẹ́ẹ̀. Àfihàn wípé àábọ̀ níbalẹ̀ nípa wípé tí ó máa rí tàbí ìwòye pé pé tá a bá ti kí ìrìn àníkẹ́ ìgbà kó máa gba àtìgbẹ́ sí àwọn àfọwájú orí wa lélẹ̀ ó ti fi gíra wọn. Àlọ́ ìràyọ́ àtọ́rígbé fífò ń kalẹ̀ ní wọ́n sọ wọn ọ̀tọ̀ ọ̀rọ̀ kí ní ohun ìfẹ́. tó látara bẹ́ẹ̀ fún àwọn ìfẹ́ àbíṣò wá wá tó jẹ́ wípé àbíṣì yìí lóòótọ́ ọ̀tọ́ba wípé tí ọ̀rọ̀ bá ní àwọn rẹ̀ ṣùgbọ́n wà rẹ̀ ṣùgbọ́n àwọn fáwọn ọ̀rọ̀ ọmọ náà tọ́kọ̀ láti ṣe òkùnkùn múlẹ̀ ọ̀rọ̀ gbà nítorí ó wà lórí mọ́tọ́lù náà muhammad ó wà nínú wọn mùsùlùmí ní ó wà nínú ìlú máyá ó wà nínú àìlẹ́ àti sọ àbíkì ẹwà ní àríkà ló tí máa lò òye sọ ọkùnrin kan nínú àwọn tó jẹ́ àwọn ọ̀háábà ó sọ fún ìṣọ́lọ́ ní oṣù ọlọ́wọ́ bá àwájú nínú àjẹ́ ìṣọ́ àkọ́ ọkùnrin ọkùnrin kan nínú wa wọ́n pàdé ọmọ àyà rẹ̀ a ó sọ yí ìsọ̀ àmọ́ pàdé ọ̀rẹ́ rẹ̀ àyẹ̀yẹ̀ á ní ìyàkùn tó lè tẹ̀lé bẹ́ẹ̀ ìyẹn á náà tó lè tẹ̀lé bẹ́ẹ̀ ìtẹ̀lé báyìí ọ̀rọ̀ làlá.

Àfàyàmù ìyẹ́bìí wọ́n ti sọ fún un. Tó lè gbà lọ́wọ́ mú ọwọ́ àbọ̀ lọ́wọ́. Àdíbìí, tàbárùn-ún wọ́n mẹ́. Torí ìgbẹ́gbẹ́ tàbárùn-ún rí pé, Mọ̀dáàrù àdíbìí tí lọ bí wọ́n àdíbìí ọ̀dọ́ ìkan ní lọ́ọ́ta. Ẹni àwọn bẹ̀rẹ̀ ọ̀dọ́ ọ̀gẹ̀dà ní ìṣẹ́ ń borí Ọ̀pọ̀ ìfúnni tí ìṣẹ́ láti nígbẹ̀yìn ayé àdíṣẹ́ àwọn olóògbà. Sọ̀rọ̀ lọ́pàá, gbogbo àdíṣẹ́ rẹ̀ ní orí rẹ̀ nínú sí kí ni ó orí sọ. Ṣùgbẹ́ tó tàbí ìṣẹ́ wọ́n látọ́ jọ lọ́dọ̀ nínú bàbá àpá àgbà nínú àpá àfihàn àwọn àgbàgbà. Wọ́n máa ń kiri àbíkù tí wọ́n máa gbà fún nínú kí yọ ohun gbogbo ìjọba. ìjọba

ìjọba sọ àwọn ọlọ́run kan ti sọ ẹgbẹ́ tó náà sọ̀rọ̀ sí ẹ. tó àwọn àbí jábìtì rẹ ti ní ẹ̀ríbà ìbẹ̀rẹ̀ náà ni rọ́ọ̀wù ni ní wàhálà wà nàìjíríà. ẹ̀tọ́ wa gbà lọ́wọ́ látọ̀ lọ rẹ̀ àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ kábìtì ó lè wọ dálájá tó lè tó ìtara bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ wájà ní ìfọwọ́. tàbá tàbá jù sí ní ìfọwọ́ àá

Tọ́lá kú orí ti rùkú dáàmì ló padà wọ́n níbẹ̀ lọ́lẹ́ àwọn ẹgbẹ́ àwọn lọ́lẹ́ àwọn ti lọ́lẹ́ lẹ́ àwọn lọ́lẹ́ lẹ́ báwọn àbá ti máa lọ́lẹ́ lẹ́ àìrọ̀ àbẹ́ ìrọ̀lẹ́ kọ́ ló wọ́n bọ́ ní kalẹ̀ lára jẹ́ lẹ́nu bù. Òkú àwọn àbá lọ wá pa ìgbà àbá rẹ̀ bọ́ọ̀lù ní súnmọ́ ẹ̀ ń tọ́ ti kọjá ìdí lọ. Ẹ bá gbọ́dá kí ni o, òkú lọ́ọ̀ọ̀ta rẹ̀ tó fi ẹni òṣìṣẹ́lẹ̀ṣẹ̀ ìtọ́jẹ́ àwọn ohun oníkẹ́kẹ́ ìtọ́jẹ́ àwọn fún ọwọ́ aṣọ fún aṣọ máa ń gbé náà máa dá ní kàrẹ́gbẹ̀ ọ̀rọ̀ ti náà ẹ̀kẹ́ báyìí náà sọ èyí sí láì náà ń pe òun náà ọgbọ́dọ̀ sọ̀rọ̀ fún dáadáa àwọn olùdíjẹ́ lọ́sọ̀rọ̀ bá lẹ́ni táwọn àpá mo sọ àti ìpẹ̀lú sí ìpẹ̀lú ní táwọn bá ń tó fọ́lọ̀ àlẹ́tọ̀ káṣíkú nínú káṣíkú nínú máa sọ àlà àwọn sábà ẹnì kan kọ́ náà yẹ kí nínú ó ti wá ń bẹ́ nígbà ìdáhùn fún ọlọ́rọ̀ ẹ̀nà pẹ̀lú ṣáàdáì àwọn ìpàlà méje ìjọ jẹ́ Àwọn ìjọba máa ń bẹ̀rẹ̀ fún ibáyìí nítorí wọn, ọ̀rọ̀ ọ̀gbọ̀n Nítorí mú ọ̀rọ̀ rẹ̀ lẹ́pọ̀, ẹgbẹ́ ọgbẹ́ bá sọ̀rọ̀ ó jókòó lẹ́lẹ́yìn. Kò é ti ra, ọ̀nà ọ̀nẹ́lẹ́ ọ̀nà jókòó pẹ̀lú ẹ̀ àdúgbò olóṣòṣù kò fi bá sọ̀rọ̀. Ẹ̀yọ́ kí ó lè tọ́ ọ̀gbẹ́ tàbí ìpìlẹ̀ kí ó dé mẹ́. Kí ó lè kó tó àrùn lẹ́lẹ́yìn náà? Ọgbẹ́ mú gara lọ́rẹ̀ kí ó tó àrùn lẹ́kọ̀ọ́ lẹ́lẹ́yìn. Ṣùgbọ́n wọ́n jẹ́jẹ́ ó fẹ́ ní táwọn ẹ̀mọ̀ pé kí kí ẹ̀mọ́ ní bí lọ òun ní àbẹ́ ní nínú agbọ́dọ̀ ṣe bí lọ. Ìgbàmà bá máa fara òbí ti ká bẹ̀rẹ̀ wá ṣe bẹ́ẹ̀ náà. Ọwọ́ abẹ́rẹ̀ àwọn abẹ́ ìgbòrò pọ̀ sí. Wọ́n ò sọ pé ó ti dìbò. Òṣè súnra rẹ̀ sọ pé bí àti ṣe fọ́lọ́ òun láti ṣe súnra rẹ̀. Ṣùgbọ́n ìdákẹ̀ẹ́ tó lé lórí ni ẹ ní ìgbẹ́jọ́ bí pé mo gbé tó ń sọ́rọ̀ lọ. Máa bá lọ́wọ́ bí ṣíríkù ló ti yẹ ṣíríkù o ṣèríkù ó ti ní àwọn ìwàwọ̀. Kò sí sáàkùkà lọ́dọ̀ ọmọ ni Ìpàdé àbẹ̀lẹ̀ kẹ̀bí ìrọ̀tún Ẹ̀ṣẹ̀ ńlá kan láwọn bí lọ Òṣìkú àtìjáàmù, orílẹ̀ ìlú tó bẹ́ ní ìdíwá sí, ọbẹ̀ ní ìlú ọmọ àápadà wà lọ gbé ẹni ẹ tó bí kọjá ọ̀nà. Táà sí lọ́dọ̀ àwọn èèyàn lórí ìgbẹ́ jẹ́ bẹ́ẹ̀. Wọ́n jẹ́ bẹ́ẹ̀ rúṣẹ́, wọ́n jẹ́ bẹ́ẹ̀ máa wà wọ́n jẹ́ bẹ́ẹ̀ fún mi. Tó ní wọ́n ń tẹ́jọ́ wà lọ, náà àmàjọ́ ẹ̀rọ ti jẹ́ mùsùlùmí lọ́wọ́ pẹ̀lú ẹni ṣíkò àbíà yóò dà fún ẹyẹ ni. Àwọn akẹ́kọ̀ọ́ ọkọ̀ yẹn wọ́n ń sọ ní pé káàrẹ̀ bá àbílẹ̀ máa ń dáàbò ìyẹn pé pé àtìkiri ìdí nù. Káwọn akẹ́kẹ́ káàrẹ̀ bá pé kí wọ́n wá wá pé à èyí tí wọ́n ti jáde wọ́n sì ń ṣe ní ìkùnkùn sí ìwọ ọdún ní àtìgbàlù. Ìyẹn wọ́n ń sá fún yọ́ọ́ dà fún yányányá rẹ̀. Gbogbo bí ẹ̀jọ̀ ara yìí tó àgbọ̀ nínú wa ká gbọ́dọ̀ bọ̀ ní lórí ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ òkú. Kábà ti gbọ́rí báyìí àmìlú wà láàrin wọn yá àmìlú láàrin lórí Ọjọ́ ọjọ́ àwọn ìgbèrè ìgbà ní ìgbà tí ìlú ọdúró ọlọ́run àwọn ẹ̀kùn. Orí ìjọba láti jọ ẹ̀kùn kẹta ìgbà ìgbè tó máa àwọn àwọn ọlọ́run. Náà, kápọ̀ owó rà mú. Ọlọ́run wájọ́ wá rẹ̀ já kọ́ sọ fún wa wípé àfọ́gbù ìdáhùn ìgbàgbà ń bẹ̀rẹ̀ láti fẹ́ sí sí ìkọ́ọ̀kì. Pẹ̀pẹ̀ láti gba mú wá pé àwọn ẹmọ borí ìbàmì ẹ̀ fún ara wọn. Tó wọ́n ṣe kí ni wọ́n ṣe kí ni fi tọ́lé, wọ́n fi gbé sóbi, wọ́n fi kí. Wọ́n máa yẹ pé mo ṣẹ̀rí àti wọn lọ́lẹ̀ àwọn ọ̀gá ti lè. Nínú ṣẹ̀rí àti ọba ní kí ni o. Oṣù wa bẹ àwọn ọmọ òṣùwọ̀n fún فقال يا أبت هذا تأويل رؤياي من قبل وكنت أنا تأويل رؤياي من Eléyìí fún àlá ni tó ti wá ti pẹ́ ti pẹ́. Wọ́n jẹ́ jà á náà. Ọlọ́run ọba ti dá mi sọ́bí òdodo. Ọlọ́run ó ṣe dáadáa fún mi. Nígbà tó mú mi jáde kúrò nínú ẹ̀wọ̀n àwọn ọ̀rẹ́ Thank Ọlọ́gbọ́n bá ń kó gbogbo oníwá ọ̀lá ọlọ́run ló fi ràn mí lọ́wọ́ lọ́gbà ń kó oníwá láti fi jẹ́ ilé lọ́jọ́ pé kèrè tí olóhùn ó dàbí ìlú ti wà ní tóbi tó ń gba ọkọ̀ pẹ̀lú obìnrin ẹni tó lájú ju ìdáhùn tó wà máa. Lè bá ní àwọn ọmọ ìgbàlódé àárín lọ́gbà máa ń ṣàyẹ̀wò ọ̀rọ̀ báyìí ìgbẹ́gbìnà láàrin ìlú tó èṣù ti lọ ṣe ìbò láàrin ìlú àti láàrin àwọn ọmọ ìyá mi. Ẹ̀kọ́ ọlọ́run ọba àmì ọba tó tẹ́tẹ́ náà láti ọba tí wọ́n mú dáadáa tó tí ọ̀rọ̀ lóṣù lọ́dọ́ bá wù ní Ọba ló yẹ kí ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ Naam, àwọn tàbá ní bèèrè kí a nà wá. Naam, number two. Naam, number three, number three. Káwọn obìnrin kan bèèrè ránṣẹ́. Naam, bèèrè mẹ́ta láyé. Number four. Káwọn obìnrin kan bèèrè ránṣẹ́. Ìzákùn lọ fẹ́. Bèèrè ti lè ní pé àwọn tó bá jẹ́ mọ̀ èyí tí wọ́n ń sọ èyí sábà ṣe lẹ́gbẹ̀ẹ́ ìdílé lárúbáwá ẹgbẹ́ ìlú ilé mọ́lẹ̀ ìtumọ̀ àti fún mọ́lẹ̀ ìtumọ̀ tí òkú dá tí a máa dáhùn náà lóhùn gẹ́gẹ́ bí alẹ́ ti fọ́ ara fún ìlú ọ̀hún. Number two. Oh, Okay. Naam. Number three. <laughs> Nah, number four. Very good. táwọn obìnrin kan bẹ̀rẹ̀ ránṣẹ́ Alákọ̀ọ́kọ́ òun náà ni nípa ẹ̀sìn ló ń pè àwọn lọ́dọ̀ wà lójú àwọn náà ti mọ̀ pé èdè yìí kò fún àwọn èèyàn ní sísọ títí ìgbàlẹ̀ ọmọ ara fi lọ àwọn ọjọ́ àwọn ìlú nípa ti bá rẹ̀ ilé kọ́dà ìmáàmù gbogbo ọjọ́ ilé ìmáàmù ní wọ́n ti ní àwọn ọmọ lẹ́ka kan fún ní àwọn lẹ́ka nípa ti bọ́ àwọn sọ́ ti fa sí àwọn àwọn ti ṣe wọn Orí gbígbé kí ni ó, ọjà fún àmì ọ̀ìsìn, lọ́wọ́ ọdọ́ wájú àárá, àárá ẹ̀ ló ẹ mú jàrí ní ìjọ wàhálà ní ọjà rẹ̀ láàá kó sọ fún ọdún ẹ̀sùn máa jù dáhùn. Ilé ọjà fún ọ̀rọ̀ ní ṣe lọ́wọ́ bá sí ní ìjọ, àwọn tẹ́gbẹ̀ ìrànlá fún ẹ̀rùn ní kẹ́yìn kẹ́yìn Ìjọba ẹgbẹ́ tó mẹ́ta ọdún yóò ní ìjọba pé wọ́n lọ́wọ́ sí èdè tó tẹ́lẹ̀ sí ẹ̀rù tó ń máa ètò ìlera. Bàbá bí wọ́n gbé ẹnu wá ní bí ohun wo púpọ̀. Ọ̀rọ̀ nígbà ìjìnlẹ̀ ọ̀gá wa, ẹni ẹ bá ń pè àbújọ lálàáfíà mi lọ kò jẹ́ pé sọ owó lálàáfíà mi tó owó kan tó wú lọ pẹ̀lú ẹ̀dùn tó wà fún ìtàn mi àwọn ọ̀sán mi máa ń sọ ní ìlú lọ ọ̀dà àgbẹ̀ máa sọ lọ títí lọ ó pa fún ìtàn mi òun owó lọ lẹ́lẹ́ ti ń lọ tún bẹ̀rẹ̀ náà ní pé tàbá wá ń jẹ́ à òbí ọwọ́ àgbẹ̀bí kí ni fún ọ ní owó oúnjẹ àyà àti ìkọjọ ìpé ní ìlú ti kankan fún ọ tàbá ti gbà pé ó fún ara ọ̀nà àwọn ìwà Yorùbá rẹ̀ gbọ́dọ̀ àwọn tó lẹ́kọ̀ọ́ ní ìṣẹ́ òjò. Ó jẹ́ wípé àwọn Yorùbá fún mi kọ̀ọ̀kì bọ́ọ̀lù mo ti ọjọ́ ìrọ̀mọ́ ní ẹjẹ́ kí wọ́n máa wò dàbí tó kò ní jẹ́ kó yé wọn dáadáa ẹ̀ bọ́ọ̀lù mo ti jẹ́ kí òun tó ní àbúdá dáadáa nípa ọ̀rọ̀ tó kọ́ yá sí òun nípa ìfúnnípa ìfúnníbalẹ̀ bọ́ọ̀lù mo ti ní fẹ́ jẹ́ kí wọ́n mọ àmọ̀dájú lórí ìjọba tó máa wọ́n lọ bí kẹ́lá ìbánisọ̀rọ̀ mí

ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀gá máa fi ní ṣùkú ní adébẹ́rẹ́ náà nígbà máa fẹ́ sí ara sọ nípa wípé bóòlù ń fẹ́ ṣàlàyé àdì ọ̀gá kan wà àti ìgbóhùn ìgbà kan wà kan wà kan bí. tó alákọ̀ọ́kọ́ ọ̀pọ̀ náà ní ibi ìbẹ̀rẹ̀ sáwọn kọ́bẹ̀rẹ̀ náà ní ibi òbí ó máa ń wáyé bẹ́ẹ̀ ó máa ń wáyé bẹ́ẹ̀. nǹkan tó àwọn olóòtú ọ̀pọ̀ ọ̀pẹ́ kàkà tó fẹ́ sí ni àwọn ọmọdé lọ sí i. Bájúra ní ààrẹ tó wọ́n fẹ́ máa ṣe tó bájúra ní. Ṣùgbọ́n ọ̀pọ̀ ara rẹ̀ òun ni kó o ma sísẹ́mù tó fẹ́ gẹ́gẹ́ ní ọ̀rùn tó fẹ́ lò. Tọ́pọ̀ lọ gbìyànjú náà báwo ni ó ti jẹ́ pé ní tí bàbá kan fẹ́ràn. Ìjọ fẹ́ràn yẹn ó Ó mọ̀ nínú àwọn dáadáa tó tún lè ṣe fún wọn ṣe fún wọn ṣe fún wọn. ìtọ́jú lọ́yẹ̀ tó wà àwọn ọgbẹ́ ẹ̀rẹ́ta tó wà nígbà tó máa ń lò ó tún láwọn ẹgbẹ́ àwọn yẹn náà àwọn tó àwọn yẹn tó ìgbẹ́ ọ̀rẹ́ pé o ti sọ́ọ̀nì sí kiri ẹ̀ kiri ìwọ́n ló wà ní situation yẹn o ò lè lo ìfẹ́ nìkan lò nígbà ní ìgbà pé ìfẹ́ lomi lò ó lè má fi bọ́ọ̀lù bẹ̀rù ẹ̀fọ́ mi ní ilé bàbá láyé Nínú ẹ̀sìn ìdájọ́ náà jẹ̀bi ti ṣe ọ́ọ̀bù wọn bẹ̀rẹ̀. Òbí lè fọ́ máa torí ẹ̀rù. Olè tó dára bàárá torí. Òbíkẹ́ ọ̀rọ̀ wà ní ọgbẹ̀rẹ̀ wà ní ẹ̀kùn. Torí wà ní wọ́n lọ́pọ̀ tó tẹ́ máa lè ṣe ọkọ́ sí tó bí ẹ̀mọ̀. Olókó bí ẹ̀bí ẹ̀lórí àgbàrá ẹ̀ máa ń bínú ẹ̀rẹ̀ wọ́n kàn Bẹ́jọ́ sí wọn lè lò, wọ́n lè gẹ́jú lè lò. Tó àwọn ọ̀rẹ́ pọ́fẹ́tọ̀sì kẹ̀kẹ̀ wọ́n lọ mọ́rú aláàrẹ̀ nínú owó lọ́wọ́ ní ẹ̀wà owó ọ̀nà tó fẹ́ gbàmí sọ́ọ̀bẹ̀ ó lè ṣe dára táwọn òbí ọ̀rẹ́kọ̀ bí ìdìbò náà ọ̀rọ̀ tó ìgbọ́n tó ń tẹ̀mọ́ tó fẹ́ dọ̀gbà gbé yìí ojú èmi jù wá ìpọ́sọ̀ nǹkan sí ọ̀gbà gbọ́ yìí kàtọ́ wípé ìta àgbọ́ náà ní orí tèmi ní ìwọ́n ní ọ̀gbà tó ń bá ń tẹ̀ wá sí ẹ̀fẹ́ bá ń gbódà ìfẹ̀kan Olè jẹ́kọ̀ọ́ wà ní mímọ̀ ní mọ́lẹ̀ kan ní ìlú, orí pé kí ní owó ọmọ, òun wọ́n ti tó gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn. Tí àwọn alọ́gbà rẹ̀ fún mímọ̀ ní ẹ̀, olè mọ́lẹ̀ ní ọ̀sán bí ìjọ ìgbé ìgbàdíwà rẹ̀ ló wọ́n rẹ̀ ìgbàjọ́ mọ̀ pé ẹ̀wò òdì ìgbẹ́jọ́ ọ̀kan ìgbàlẹ́ ìgbàlẹ́ òdì ní kò ní sí ìgbàfí fún ọ̀pọ̀ ìṣòro ìgbàlúgbọ̀ òdò Ọ̀gbẹ̀gbọ́n náà bá lè gbà, bẹ́ẹ̀ lọ́nà ti wọ́n àti tó sàlàyé

sọ̀rọ̀ bá àwọn ẹjọ́ ń sàlàyé ẹ̀sìn ń gbà mí wọ́n kà sí ní ẹ̀ ọ́ wà lé lójú láti wọ́n lágbára jù wọ́n máa ń ta ọmọ inú ọ̀gẹ́ tó wà lé ẹ̀lẹ́gbẹ́ àwọn ọmọ ìpèsè ẹ̀rọ bàbá rẹ̀ yóò mọ̀ pèsè ẹ̀rọ bàbá yóò mọ̀ pèsè ẹ̀rọ ó yẹ fún ìgbà ara rẹ̀ gé ìjọba kò mú ara dà ní ṣẹ́kọ̀ wọ́n sàlàyé ẹ̀ ó máa sílẹ̀ sáwọn náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni ìrọ̀lẹ́ Sáàtì mọ́gà àwọn èèyàn ló gbà pàtàkì. Tó ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ sí àìsàn àmì wọn. Wọ́n máa fún alágbọ̀wé wọn. Tó bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì, ọ̀rọ̀ àmì ìgbẹ́ Òkè ń sọ̀rọ̀ nípa ẹjọ́ tó bá ti lè bá wọn ìlú kú. Sáàgbé ó ti dà láwọn wá ti dá ọwọ́ náà bí ìlú náà kò Ọgbọ́dọ̀ bá lórí pé ó bọ̀ ọ́

akọ́kọ̀ọ́ afẹ́jọ́jọ́ ah, ẹ̀kan náà ni wọ́n àtàwọn ní kàákà fi ń pé òun ò kàrí ìlà tó gbé bàbá òun lọ sí ọ̀nà tó bá ń Thank you.